Ọjọ́ Para acá. Eh. Nàkàwọ́ àbọ̀. Ọ̀sẹ̀ nàkàwọ́ ọ̀sẹ̀ nàkàwọ́ àbọ̀. Ìtọ́lọ̀ ọba tó ń sàlàyé wọn wa nípa oṣù nǹkan. Oṣù nǹkan ti máa ń bá àwọn akadé àtàwọn àlọ́. Ẹ̀mí ìgbìmọ̀ ọ̀nà méjì oníṣègùn nígbà tó bá wà lórí ọ̀gá wọn lọ. Gbogbo ọ̀nà méjèèjì ní ọ̀nà bàtà àlejò gbọ́ níbi aburú ṣèitán olùwà wa àbùsọ́lá Muhammad. Nígbà tó bá wà lórí ọ̀gá wọn lọ téèjì òun ṣe sábà ń dà wọn. Ọ̀nà àkọ́kọ́ láti ní kòtò ìdílé ìyá. Tí màá gba ọ̀sọ̀rọ̀ ní ẹ̀mí rẹ̀ ló ìdí ẹ̀mí wọlé. Inú ọ̀gá yìí ló bá di ara rẹ̀. Tí màá fọ ọdún márùn tí wọ́n fi lápá ìjẹ́ ló bẹ́ẹ̀ ni ìmọ̀ àdìkọ́lù ọ̀pọ̀lọpọ̀ ló tẹ̀lé lọ́nà ìmọ̀ àṣetọ́ kúrò pé ìwọ̀n kú ni àkọ́kọ́ nù ìtàlẹ̀ máa fún yàn bẹ́ẹ̀ ìmọ̀ àdìkọ́ lè kọ́ ìmọ̀ ìlú rẹ̀ láì lọ gbà á ọ̀pẹ́ ti dídí ẹ̀ fi èyí tí ò dára nípa pé wá sí tán sábà yóò sọ fún ọ pé ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n lówó wọn mọ̀ wani wa ya rabu wala ita kana ba ya ce ne ne ne ne ne ne ne ne ne àwọn nǹkan báyìí tí màá bọ ọmọ ààrẹ. ọmọ ẹlẹ́ẹ̀kejì ṣíṣe ìtọ́nù tí máa fi ń gba kóyàn lẹ́nu kóyàn lẹ́nu òun náà ni Allah ba ku ne kuwatu atakayi Allah kun lágbára ó change bí ẹ̀dá bá wù àti èlò tó lè gbá òun tí wọ́n fẹ́ mọ́ ó gbé wọ̀ ó kó sínú ẹ̀mí ẹ̀mí náà ọ̀rọ̀ tẹ́lẹ̀ bá ń sọ ọ̀rọ̀ inú wa kó sọnù bọ̀. Àdìgbà pẹ̀lẹ́ rẹ̀ ó lè bá ọ̀nà ara wọn káàdì. Ó lè bá wọn lò ó bí àwòrán wọn. Ọjà gbà pé àti láwọn àpẹẹrẹ rẹ̀ àwọn ọjọ́ anábìwá lóṣù àti anábìwá lóṣù àti ìtàlábì ọ̀sán àwọn aláìka làwọn ní wa ní. Ìṣèjọ́ ti àbẹ̀wò àbúrò rẹ̀ rọ̀ bí ọlọ́wọ́ padà ní lórí ìdíje rẹ̀. Ìtọ́jú ọlọ́run fún ní agbára ojú padà sí ẹ̀dá tó bá wọ́n sí ojú padà sí èèyàn. Tó jẹun tó mà tó bu àwọn ẹ̀rọ wa títí sọ̀rọ̀ tó máa sọ̀rọ̀ tó máa sọ̀rọ̀. Òun ni àbúrò ẹ̀rọ tó máa sọ̀rọ̀ nígbà tá a lè fi sọ dúkìá àwọn mùsùlùmí oúnjẹ gbẹ́ngbóúnjẹ sí wọn á fi àbúrò rẹ̀ àwọn fi sọ màdá máa sọ àwọn àwọn òbí náà ti rẹ̀ tó bá dé ẹjọ́ kan tó bá gba ẹ̀rọ kan bẹ̀ tó di oúnjẹ èèyàn ló bá mẹ̀ ìpamọ́. ìrẹ̀lí ìdùnnú pé ọlọ́run ló ṣe láti ìrìn ẹlẹ́gbàá èyí wò tí ọmọ kékeré nìyí o ti lè ha o ti lè gbà mú bẹ́ẹ̀ ní ìlú tí ọmọ ènìyàn o lè ha bù ṣe kàn. Ṣé àwọn màláíkà náà ọlọ́ àwọn màláíkà náà nínú agbára ọ̀rọ̀ fáwọn náà àwọn náà lè yí padà fẹ́ gbà tó bá ìyá tó yà kó jáde láyé. Kálukú ti ta ni ó lè jáwọ́ àfa àti ẹ̀wọ̀. Tí o fi àfa wọn lórí ìta ni ìlú àfa yìí dáná ni o. Ọ̀nà tọ́lọ̀ ti sọ ìwà لا الدعوات هنا لمنهج النبي صلى الله عليه وسلم هنا لمنهج محمد tuntun ìlànà nẹ́bí ìlànà nẹ́bí ìlànà tá a dábò bò ní ìlànà tá a sọ ní aburú ní ìlànà lọ́dọ̀ Muhammad sallallahu alaihi wa sallam máa lóbi dáwà. ó ti wá ní ìlànà ní ìgbé àwọn àfa àwọn àfa àtúgbà sí àfa àdúgbò tí wọ́n ń sàkóso ẹ̀rọ ètò wà ní ìdáwà pé ó lóyún bí kọ́ọ̀dù ní kọ́ọ̀dù yìí ẹ̀hẹ́ ọlọ́dọ̀ àlè ìhàlù. ẹni bọ̀dù ìbàjẹ́ máa ń yẹ láàbà gbogbo tó bá wà láyé wọ́n ti kó lọ́wọ́ tó wọ́n ti kó nímọ̀ tó àmọ́ rí tó ṣe déédéé ní ọ̀rọ̀ rẹ̀ dábàá a sì máa rí ìdájọ́ yìí àkàmọ́kálá ẹgbẹ́ wù àmì dàgbé wọlé. Ìlà sọ ní ara ọ̀sẹ̀. Ẹni tó láǹfààní pé gbogbo bá ti sọ ẹ̀kọ́ rẹ̀ tó ti wá sí ọ̀nà onídàájú. Ọ̀nà tọ́lọ̀ fi sọ ọmọ ẹ̀gbẹ́ ènìyàn kó ní ìyá àbòsí kálùmí rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ àti wọn wà láyé lè dùn á tó ṣe dára ní Jàpánà. Ìjọba ti sọ àwọn tó pọ̀ láyé àwọn ìwọ̀n ààbò ni àwọn àwọn olùpèsè ló ní àwòrán pé àwọn fẹ́ pèsè ìlú ọ̀nà ọlọ́run tàbí Muhammad ọdẹ lára jẹ pé wọn láwọn fẹ́ pèsè sí súnmọ́ àlẹ́bà Muhammad ní sọ̀rọ̀ bá wà lọ sẹ́lẹ̀ ráì gbèsè omi ráì náà ní ráì. Ìyá ìjà àgbọ̀nà ń fa àwọn ọmọ yìí. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ti fáwọn bẹ́ẹ̀ ẹ̀ mọ́nájà náà lè lọ́wọ́ fún ọgbà àpá àkọ́tẹ̀lé àwọn àfáà ló sọ àwọn àfáà tó fà yé rẹ àwọn àfáà tó náà lò iye dábàá ti sọ ìgbọ́ sílẹ̀ yìí kọ́ mọ́ ó lẹ́yìn ìgbọ́ sílẹ̀ yìí kò lẹ́yìn àwọn oníjà tó ń lọ ọ̀rọ̀ tó máa ń sọ àwọn ọmọ ìsáàlì olówájà fún àwọn gèdè mọ́tà ó wà lára àwọn tó ń kọ́ ìgbìmọ̀ ẹ̀ṣọ́ ẹ̀yà ọ̀ṣọ́gbà Muhammad. وإذا زين له الشيطان أعمالهم نعم. أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جزاء وقال لا والد لهم يوم القيامة وإن عن فلما تراءت

والله شهيد منكم والله شهيد منكم نعم Ọlọ́run ọba ẹran alórí ọ̀la ilé wà ìwàíd. Wàíd záàdì ẹ̀nà náà mú ṣe mọ́ àmà rẹ̀. Ọ̀rọ̀ ń lo ìlú ẹ̀rọ fún ìrìnà ṣe ọmọ ọ̀rọ̀ yìí.

فلما رأت بأجانب تبرع على حسبيه وقال إني بريء منكم إني أرى ما

Nínú àwọn ọ̀nà tí ṣe ìgbọ́ọ̀nà lọ sí inú ọ̀nà bí Adámọ́nù. Ìjáde ní Amẹ́lá. Àwọn ọ̀sẹ̀ tí ọmọ ànábí Adámọ́nù ti tí ọ̀dà òun wá sí lọ́pọ̀. Yóò ṣe lọ́pọ̀ tó bá mú ọ. Òun náà ní kí wọ́n kọ́ ìṣẹ̀lẹ̀ tó bá ti àwọn ọ̀sán yìí ọjà náà gbogbo àtúmọ̀ ṣiṣẹ́ fún ìdáàbò máa ń pláàni fún wọn yóò sì nǹkan yẹn lọ́pọ̀ fún wọn lẹ́bẹ̀ẹ́ máa mú ẹgbẹ́ ìwà ní abúlé wọn ṣe ẹwà wọn bá ń tẹ̀lé lórí táàbí tó lọ́wọ́ wọn wọn náà bàtà wọn káwé táwọn òbí jẹ ìdí ní ìjà lè ló bá ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ lọ́pọ̀ nígbà táwọn káwé àwọn tó ń kàwé ẹgbẹ́ wájú fún wọn àwọn eléyìí ni ṣètàní máa lò fún ọ láti máa fi jẹ́jà ẹgbẹ́ tó ń ṣe máa ṣe lọ. Olùwà ọ̀nà ẹja ẹ̀ka ẹja ẹ̀ka ọmọ ìyá àpò wa. Olùwà kọ́lá ìgbà ìyá ọ̀kọ́ ìgbà ìyá ọ̀kọ́. Olùwà kọ́lá ìgbà ìyá ọ̀kọ́ ìgbà fún àwọn ọmọ lẹ́yìn rẹ̀ ìmọ̀ fún wọn ní sàmà tó tó rà á.

ó ti tọ́lọ̀ gbé àwọn ọmọ rẹ̀. Wọ́n sọ fún wọn ló ló pẹ̀lú pé láàárọ̀ nígbà yàtọ̀ mẹ́rin lẹ́yìn o àwọn ará Màdínà ò lè wọ́n lè wọn ò lè borí Nígbà tí mo wà yìí ń bẹ pẹ̀lú yìí nínú wa yìí táwọn ọmọdé yìí la sọpọ́ọ̀tì ẹ̀dà díẹ̀ ó fi fún ọ ní sàmánù gbogbo kan náà ṣèkọ́n àbúrò ìtàjẹ lásán ìtàjẹ lásán mẹ́mẹ́ o kò sí omi kan mẹ́mẹ́ o àmọ́ yóò ṣe ti kàn wọ́n dùn lójú tiẹ̀ yóò ti dùn pẹ́ lójú tiẹ̀ onídùú lójú ẹlòmíì tọ́ba yà ló ń ṣe ìbàjẹ́ tó máa ń fún ìgbà tẹ̀ lé báyìí ọ̀bà nígbà yóò lẹ̀ kán lé báyìí òun náà kọ̀ ìta nìyí. ọwọ́ ti bẹ́ẹ̀ kọ́là máa ẹ̀rọ àwọn àti àwọn àwọn láti rí àdá ìgbàgbọ́ nàfẹ́sọ̀ àyà àti ìgbẹ̀yìn wà kọ́ ọ́ yà nínú. Nígbà tó ń gbé ní ìwọ́n ti jágun, àwọn tí ní àbẹ́jẹ́ ìlú àwọn ogun àwọn ogun mùsùlùmí àtàwọn ogun kékeré nígbà tí wọ́n ti dójú ogun síbi àgbẹ̀rẹ̀ tó lọ kọ́ àwọn èrè yóò. Ẹ̀rọ bí ọba yẹn. Ìbánifẹ́ ó fi ó fi ètò sẹ́ni o. Ẹni tó sọ̀rọ̀ ẹni tó yẹ wọ́n wọ́n bí bí sẹ́ni wọ́n ti kó yẹn tó ti kà bọ́ọ̀lù tó fi dà tó ma tó fi dé bí ìgbéra ti dà wọ́n ọmọ ìyá lóṣù àgbàjì lóṣù ẹni máa ń pọ̀ pé wọ́n wá ṣe tẹ́lẹ̀ fún lóṣù mi òrùkú mi ti máa wá lẹ̀ kí wọ́n tó tó ṣe é lọ́sọ̀ pé kí èsì rẹ̀ ṣe ọmọ nìkan tó ní ìlú. ṣé àlùfáàmù àpẹẹrẹ àti àìsàn ọ̀dọ́lá lé o wàláì ẹni yẹn jìnnàjìnnà jìnnàjìnnà láti fídíò rẹ̀ kò bá fídíò ń jìnnàjìnnà ó ti mọ̀ kókó kọ̀ báyìí owó tó báyìí ó wá láwọn makéèkì àwọn bá makéèkì àwọn makéèkì kan wọn bára wọn wọn bá wọn kí obìnrin náà bẹ̀rẹ̀ wọn wọn mú ọmọ kékeré yẹn tó bí ẹ̀ka ẹ̀kọ́ ẹ̀ka àwọn ìwà wọn ti lè jẹ sẹ́kí sídìó rẹ̀ báwọn ti fi ń wọ̀ fún mú ẹni jẹ́ sàbúrú kan àwọn wọn fídíò rẹ̀ ó wá bí ọmọbìnrin yẹn ó sì bọ́ ọ̀rọ̀ lórí rẹ̀ ó wá lu àtàkàrí ìgbìmọ̀ náà ló ti bọ̀ ọmọ wọn ò jẹ́ wọn méjì lọ Ó lé tù mí. Ẹsẹ̀ kẹ́rẹ́ lè fi kiri kó lọ́wọ́ ẹ̀kọ́ ẹ̀ èyí láti fi wọ́n ọ̀la ìyá rẹ̀ bọ́ọ̀sì di ẹ̀ láti fi àwọn ọ̀la. Ọ̀la ìṣẹ̀ ọ̀ọ́nù lámùmá òbí ẹ̀ lánàá. Ó bá ti gbé àti àmà, ọjọ́ wọn ń sàlàyé àwòrán ọjọ́ ìsìn àgbàdo ìlú ọmọ wa gbé wá ní ìgbé mọ́ọ́bí pẹ́ẹ́sì àtọ́nà wọn bá ti parí àlámà yìí ló ti dájọ́ oníkùlù kúta ọmọ àdìjọ́ ọmọ àdìjọ́ lọ ọwọ́ ọmọ náà yẹn ká ló lọ. Thank you. إنه Ìjọba ìjọba àjọ́nà ó bí ọ̀rọ̀ máa ń mú ìrọ̀lẹ́ tó tó máa ń mú ìrọ̀lẹ́ lọ́lọ́. Ẹn tó wá jẹ́ bá àfẹ́bẹ̀ yí, wọ́n ní ọ̀nà ọwá ń lọ lẹ́yìn báyìí. Nígbà tó máa ń mú àwọn ọmọ ọmọ ọmọ báyìí, ìjọba ìjọba báyìí, àwọn ọmọ ọmọ ọmọ ọmọ Ìtàkìlá tó rọ̀ náà ọ̀rọ̀ ọ̀rọ̀ máa ń sọ láyé lórí ẹ̀gbọ́n ni ọdún ìlànà bàrà ápò fún bàrà ápò fún yín. Ìtàkìlá nígbà lọ́wọ́ ọjọ́ ọ̀pá ọ̀gbọ́n tó hàn wọ́n ta ààrẹ àwọn ààrẹ fún wà ẹ̀rọ fún wà àjẹ́wò tó àbí wò ló sọ̀rọ̀ mi nù. Tọ́ba ti tẹ̀lé tọ́ba ti tẹ̀lé tọ́lọ́ ẹ̀hẹ́ tọ́ pẹ̀lú sàdínàbì ẹ̀dá pẹ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀ àbáwọ̀n àbímà àdéhùn náà. Ọlọ́run ẹ̀dá pẹ̀lú sàdínàbì ẹ̀mọ́ dàgbà ní èmi náà lẹ tẹ̀lé àdéhùn náà mú ọ. Ẹni bá tó dáadáa ń dálùbẹ́ náà o, ìtàn ìfẹ́ bẹ́ẹ̀. Ẹlẹ́wọ̀n bá yín ṣàdéhùn dáadáa, bẹ́ẹ̀ bá ta burú wà máa ń ورسوله فإن جهنم جهنم عدو عدو الله ìgbàgbọ́ ìgbà tó láyé ní ẹ̀rù mo fẹ́ wá tẹ̀lé ojú ọ̀pọ̀ òfin lọ tẹ̀lé tó wá ti gbá ìgbà máa tó wá fún wa lóde wọn yẹn ìnáwó wọn ti bá ń sàlẹ̀ wọn nínú òun. àwọn ìgbà yẹn máa gbé lọ máa gbé lọ ẹ̀yin wo wà ní gbogbo yìí àmọ́ lónìí nígbà gómìnà ìfẹ́ ìfà lọ́sùn ló ti ya ká lónìí tó ga ní ìlú ìlú àwọn ọmọkàdé o òun ní ẹja mọ láti ní láàrín ìlàwọ́ àdúgbò tí wọ́n wọlé ní láwọn ọmọkàdé láwọn ọmọkàdé lákòókò ìyọ̀kà tí wọ́n wọlé ní àdéhùn tó wà máa tó yìí. وَمَا كَانَ لِي أَن أَكُونَ Àwọn ọmọ ọgbẹ́ tó ń sì ọ́. Ìyá àgbà àwọn ọmọ Gbogbo mẹ́rin ti ti ti kárí fún yín, kò lẹ́yìn lọ fún ọ nínú kò náà fọ́lọ̀ fún jáde rẹ̀. Ó ní ìrìnkù lọ kíntẹ́lí àà ẹ̀mí àà ọmọdébùnú ara yẹmú ara yẹmú bẹ́ẹ̀ ẹ̀rọ̀bẹ́ ti dúra yìí ẹ̀rọ̀bẹ́ ti dúra yìí ara yẹmú bẹ́ẹ̀ ìgbà dúra yìí nígbà tó bá sí àwọn ọmọ náà ọlọ́pàá ti gbàgbé ọmọ náà tó bá wá tì wọ́n lọ ọmọ náà tó bá jẹ́ ẹnu ọ̀nà náà àwọn ọmọ láyíká tí wọ́n ń sọ àwọn ọmọ náà tó wà lẹ́nu ọ̀nà náà wọ́n àtọ́wá ṣe àlámúyà tó kún mọ̀ nàìjíríà. Iṣẹ́ ìwò mi pé ṣé ẹ̀rọ lò ní ìdájọ́ ẹ̀kọ́ ọmọ ìgbòho ń bọ́. Kọ́lọ́kọ́ ẹ̀rọ lè kẹ́kẹ́ kò pé ẹgbẹ́ tó ti jọ náà lọ́wọ́ ẹ ẹ lẹ́nu ìjọba ń sọ ọ̀rọ̀ òfin tó kọ́ bàbá ọ̀rọ̀ ọ̀rọ̀ òfin. ẹ lẹ́nu ìjọba ń sọ ọ̀rọ̀ ọ̀tún láti ẹni ìjọ náà lọ ẹ ẹ àwọn àti mẹ́ta láti bò yí. ṣé ìmọ̀ tó fi ṣe sọ́nà sọ̀rọ̀ o. Súnmọ̀ ìsàlàyé fọ́jú òní lòyìnbó ẹ̀rẹ́ gbọ́ pé àmọ́ kò sí ẹ̀ aláwọ̀ aláwọ̀ kò sí ẹ̀ lọ́wọ́ aláwọ̀ kò yẹ ọ́ agbọ́ ọlọ́run sọ níbi jíjẹ fún àlọ́ ìbá ìtàkùn láti ń sọ fún mi lẹ́yìn àbúrò nígbà tí táwọn ará rí bẹ́ẹ̀. Lọ́pọ̀ ní ọ̀tọ́ ìlú ọ̀rọ̀ ní ẹ̀gbà Lẹ́yìn bá ọ, bí ò tí gbọ́nà ń lọ, ní ẹ̀gbà ẹgbà ọ̀rọ̀ tí kẹ́ ló gbá ọ, èyí ti láwọn Àwọn tó rí lára nínú agbá ọmọ fún ṣe ìmọ̀ràn nínú àwọn màláíkà. Àwọn màláíkà ló rí àwọn màláíkà tó lọ́wọ́ bá ní ká máa sọ̀ká lè ní ogun bá sì láti wá fún àwọn ìlú lọ́wọ́. Nígbà tó ní òkúta wọn kéré, àwọn màláíkà ti ń sọ̀ká lẹ́wọ̀n tó fẹ́ fún àwọn ìwọ̀ òun ní ìdájọ́ ibi gbogbo omi tí màá láyé kápá wà kí ni ìdúró rẹ̀ láti ìdúró rẹ̀ bó o ṣe ń bọ̀ ọ́. Ìdájọ́ ìdí ìgbà tó kú máa ń lẹ́yìn yẹn ni. Ẹ àwọn tó bá mú àdúrà yìí nígbà tó ń fi gé ní yẹn. tó ní Wọ́n á mú ọmọ lórí Ní ọ̀gá kò lè Èsì bàbá mi ní ìlú ní lọ́wọ́ àhà bàbá mi ní wọlé tí o ṣe fún wọn ti ọ̀dà ẹ̀dàpọ̀ ọ̀nà kò sẹ́ni tí òmò tó dá o kò sí ẹ̀dá ọ̀nà tí òmò tó dá o ní tí ò dá o fún ara wa àwa la àjọmọ̀ràn ọlọ́run òṣìṣẹ́ àti padà kò dé ìjà máa máa kà ó sá fún wa ó ní kí n yẹ àwọn ọ̀rọ̀ ìgbà wọn àmì ní àwọn tó ń pè tó fọ́nà fọ́nà nígbà ọ̀rọ̀ lórí ẹgbẹ́ tó kúrò ní ọ̀rọ̀ lórí òkun ọkùnrin ọ̀nà àpapọ̀ àwọn tí wọ́n ti gbé ìlú lágbé lónìí wọ́n máa ń wá àwọn àbá àwọn àbá rẹ̀. Tí àbá ti ti wá sí kí ẹ ti tọ́ ẹ sí pápá rẹ̀ kò ní pọ̀ sí mu láàpá ṣe ń sọ pé ẹ ló wá rí. Wọ́n bá lọ kò sí náà ṣẹ́wọ́ kà mọ́. Àmọ́ àkàn ló ń yẹ ìlú. Àwọn alápàá rẹ̀ kò ní ìlú. Wàlá ìlú ìlú. Àbá kan wọ́n ní àwọn ìlú wọn ọmọdé yà wọ ẹgbẹ́ àgbà kù yíyá ló di bàbá tó ń yẹ sáǹkù jẹ náà wá àmọ́ àwọn ọmọ ìlú tètè wá tó máa ń dáwọ́ sáǹkù lọ kájé tó ń bẹ wọn kókó bu omi àwọn ìdákọ ẹ̀ nígbà kan tó wà nígbà ìdákọ ẹ̀ nígbà kan kùnà ìwọ yóò bẹ́ẹ̀ tẹ̀ mọ̀rọ̀ múnákọ ẹ̀ ẹ̀ka kọ́ra ìlú òní ìlú òní ti wá sí ṣé ẹnì kan ó ti wá ẹ̀ ó sára wà lọ́wọ́ ó sì ká kó ẹgbẹ́ náà ti sọ adákòókò ṣe ẹ̀yà ọ̀gbẹ́ padà wọ́n ti àwọn báńkì tẹ̀lé láyà àwọn ọ̀gbẹ́ tẹ̀lé kọ́. Bàlá àwọn pè mí ẹ̀jẹ̀ fi ìrìn àdúgbò tó yìí kí mo dákọ̀ yẹn ni. Mo ní àti àjọ náírà kù. Àwọn tí mo ń gbé káàkiri máa ń ṣẹlẹ̀ àmọ́ mo dákọ̀ wọn ni. Mo dákọ̀ lè tọ́jú ẹni yóò wò. Àkójọ sọ̀rọ̀ àmọ́ òun dákọ̀ ẹ̀ká fún mi. Kí sani o sani ẹgbẹ́ bá nà ọlọ́wọ́ wa ní jésù sí. Àpá àti sọ pé pé àpá yìí lè rúbá ń sọ pé pé kò sí ẹnì kan tí ó fi jábà bí lẹ́rẹ́ mi tí ó fún padà gbé wa tí ó gbé wa níwájú ọjọ́ ọba tí ó ní kábàámọ̀ láti jàmá. Àpá yìí lè rúbá rẹ̀ ẹ̀ sì kó lẹ́yìn rẹ̀. Ẹ sọ fún jábà bí mi ṣe. Ẹ má bu ẹ má bu mi ara yín lè gbogbo ẹ láwọn kan ti àkíyèsí pé ìsọ̀nà wọn ìsọ̀nà wọn bẹ́ẹ̀ ni gbogbo ọ̀nà bíbẹ̀ kan yẹn ti lónìí. mo lọ sọ pé ọlọ́run ọba ó ti já ìlú wa bá a ti ní bí ìbá sọ òkú ẹ̀ lọ́tọ̀ ọmọ ó wá sí ìmọ̀nà ìgbìyànjú rẹ ní ọ ìgbìyànjú rẹ ní ọ ìgbìyànjú rẹ ní ọ ìmọ̀nà ọlọ́wọ́ fi àwọn bí ìwé tó yìí ó fi ṣe kó fi jẹ fún jẹrẹ kò fẹ́rẹ̀ pẹ̀lú ìfẹ́ dáhùn náà àwọn onígbà náà wà lọ́wọ́ gbogbo ẹ̀sìn fún jẹrẹ tó kọ́ sí ìgbìyànjú. Ẹ̀yin ẹ̀dá Àwọn ẹgbẹ́ ìlú wa lọ àwọn ọmọ ọgbọ́n àwọn àwọn ìjábọ̀ òní. Àdéhùn ní ẹ̀sùn náà, èyí tàà ti rí náà àdéhùn kan ní ọkọ̀ ilé ọkọ̀ wà àdéhùn kan lọ. Ọba nílẹ̀ ní kó máa ń rẹ̀. Abẹ́fún ọ̀tọ́ náà wá sọ, ó mọ̀ nípa ẹ̀sìn wá sí lóde àbúrò ọ̀rọ̀ ìbájú. Àtúntà orí ẹ̀sìn tó yà ní ilé káṣí. Àtẹ̀jú sọ, àtàtà gbọ́, kò sí àlejò wà tí wọ́n fún àlejò kan, alẹ́ náà yìí ní ìjọba tó ń yọ. Òṣìṣẹ́ ìjọba tó wá ń jẹba ọ̀sílẹ̀sì ọ̀sà tó ṣe lọ. Ìdíjì rẹ̀ ní ìlú ti tàbá lẹ́nu. Àwọn bàbá kan wá wá fún ọ̀gbọ́ wà sí ọ̀pọ̀ gbọ́. Èyí tó yẹ kó ṣàkóso ara rẹ̀, èyí tó ti mọ ẹni wọ́n sọ ọ̀ké. Èyí tó ń lọ bàjẹ́ ni ọ̀pílẹ̀. Wá ní òní ìmọ̀ ọ̀gbìn ìdíjà wọn ọkọ̀ náà wá ní ìgbìyànjú ní pé ìta bọ́ọ̀lù ẹ̀ka tó lè àgbẹ̀ òṣèlú ìpínlẹ̀ bí ẹ̀sìn máa ń jẹ́ ìgbà náà lọ. àmọ́ kò sẹ́ni pé wọ́n á fi láyé lórí ẹ̀ ó tó ṣe lówó ọ̀hún ẹ̀hẹ́ pé òun ti tòṣe pé àpẹ pé ọmọ tó bá ti dà mí ọmọ tó wá ní ọ̀nọ́rún ẹ̀hẹ́ wọ́n ti ní wọ́n ti lọ́wọ́ ọ̀hún òṣèlú ìpínlẹ̀ Ìtàkì ni ìrìnlẹ̀ ọlọ́rọ̀ ní ìgbàlẹ́ orí tí ọlọ́run bá ní àwọn àdákóyà títí jẹyàn ìrẹ́jẹ ẹlẹ́mù. Tánà máa wà ní ìkọjú yà. Òun náà ni ó lè rí ẹ̀rọ ọ̀nà ọ̀nà tó lè tó lò wá ọ̀. Ìgbàlọ̀ pé kò dáa. Ìgbàlọ̀ pé kò dáa. A ti dá ní ẹ̀rọ ìṣúná kanu na ọbẹ yẹtù nìyí kanu na ọbẹ yẹtù nìyí èyí náà wà bẹ́ẹ̀ yóò yẹtù kálọ̀ wẹ̀ lẹ́sà ẹ dábà dáa olú ọ̀sẹ̀ fẹ́rẹ́ ní ọba kọ́kọ́ sí ilé sí ọmọ ọ̀hún ṣé wà ní ìfìdí sàdó àbíjẹ ọmọ sí ilé sí àwọn fẹ́ẹ́ ní èsù níní èsù níní ẹ kò sí ìbára òkú sọmọdé ní ìbá òun ọlọ́run tí wọ́n bá tẹ̀lé lánàá èsù àwọn àti dáná èsù mẹ́ta fẹ́ẹ́ ká sílẹ̀ àbẹ́nú Aku sini ini aku ini Allah. Aku orang sini kita boleh dengan Allah di Allah. Allah ini masih tinggi dari orang Allah. Kalau kita kalau orang ini anak itu orang yang baik. Aku tidak mengenal. Aku tidak mengenal táwọn kan wà tí wọ́n fi máa ń wà sí ẹ̀ka ìyá mú àwọn fi jẹ́ sí ó ti tó kó bá sí ẹ̀ àwọn àlùfáà náà tó ní. tó àwọn kan sàn àwọn ọmọ tó tó jẹ́ sí ọkà láǹfààní àti máa táwọn ọmọ tó wà sí mẹ́rin. báyìí sí làwọn ìmọ̀ ṣàkóso àwọn tó máa ń fi wá sí àwọn ṣàkóso ẹ̀ báwọn fẹ́ ṣàkóso ẹ̀ olùwádìí olùjẹ́jọ́ tẹ̀lé ti bá yóò àbí sẹ́yìn tó bá tẹ̀lé káàná sọ wọn ò nínú sọ sọ pé ìtẹ́mi ẹ sọ orílẹ̀ ọ̀ lápò ní ojú rẹ̀ àwọn sọ pé gbogbo ẹ̀rọ máa tẹ̀ lórí ìlú ìjọba ayé àkúyà àwọn àdúrà sáà bàbá yìí ṣe tọ́ sábẹ́ ti ẹni ọlọ́ ẹ̀yìn ìpínlẹ̀ àti kámà ti ṣe yìí ẹjọ́ padà síbẹ̀ ó súnmọ́ káyọ̀ àwọn ọ̀gá bẹ́ẹ̀ ẹni ọmọ mi lọ bọ níbi wàá tẹ̀lé èyí wàá mú pàtàkì àdúrà àní Muhammad èyí wàá mú wàá bí o tó tó nílà káyì ní ẹ̀sìn àdúrà nàbì ẹ̀yìn rẹ̀ sábẹ́ tó kí nìyí gbogbo ọ̀nà máa fẹ́ sàdúrà láyé ìlànà àdúrà táà ní pé bá nílà nàbì rẹ̀ kó dáa ìlànà nàbì kó kí nìyí ẹ wàá fún wọn láwọn ọ̀nà ọ̀nà táà nàbì rẹ̀ kó sàdúrà ìwà sábà yẹn fún wọn at least tí o bá gbé èyí ló yí ọkọ àwọn tó bá gbé náírà yóò gbé pàṣẹ ní ìtàn kó tó máa fi gbọ́ ọjọ́ mi tó bá lẹ́sẹ̀. bákan náà nínú àwọn ọ̀nà tẹ́lẹ̀ lè lò mo ní pé irú àwọn ẹ̀yẹ máa fẹ́ ṣe wá sí ẹ̀yìn tẹ́ gbé sínú ọbẹ̀ ẹ̀yẹ dìde. ìdìde sí nílẹ̀ ìdìde o àwọn kọ̀ọ̀kan tó wọ́n tẹ̀lé máa yé wọn ó lè mú ẹyọ pé àbí ní ìdáhùn

àwọn ọ̀pọ̀lọpọ̀ láì fi pé ẹ máa lo ìlànà ṣẹ́gun wọn. Táwọn náà kọ́kọ́ wọn táwọn nígbà náà tẹ́lẹ̀ bá ti ní ilé ìkọ̀tà fúnṣe rẹ̀ wọ́n náà wọ́n dára sọ ọ́ lọ́wọ́ àwọn ẹ̀mí. Thank you.